إن الحمد لله نحمده نستعينه نستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra al-Umda fi al-Ahkam a ń tẹ̀síwájú nípa àlàyé lórí ìtàn ìgbésẹ̀ ayé pàápàá wa al-Hafiz Abdul Ghani al-Maqdisi nípa ètò ìgbésí ayé wọn lẹ́yìn wá gbà náà a ó bọ̀ sí àwọn ìpele àbáwọn agbọrin tí ó tún pọ̀ wọlé níbi tí a ti dúró òun náà ni ọ̀rọ̀ arákùnrin kan tí ó lọ bá àfáwà Abdulgani al-Maqdisi alayhi rahmatullah ìpẹ̀kọ́lẹ̀ rajulun lil-Hafiz Abdulgani arákùnrin kan ó sọ fún àfáwà al-Hafiz Abdulgani ولرجل حلف بصلاة أنك تحفظ مئة ألف حديث ọkùnrin kan ó búra wípé bọ́ọ̀bá lè há àdíjì báyẹ pé àdíjì ń bẹ lórí rẹ̀ kò tó 100,000 kí àwọn òun kó máa lọ lé wọn fàkọ́ọ̀lù afáwà al-Hafiz alayhi rahmatullah wọ́n sọ wípé làùkọ́ọ̀lù akthar la sadaqa tó in tó fi nìká ọláti yẹn tó àlápọ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ tó bá ju 100,000 lọ sí rọ́nà kan mẹ́ ó túnmọ̀ sí wípé hadith ní pẹ̀lú àfáwà alhafi abdulbani alimakudisi ó lé ní 100,000 eh, hadith wà ní ìṣàmà ilé yìí a tí ó bá sọ wípé ìṣàmà ilé a òun náà ni jámù shamila wọ́wọ́ ìfisọ́lù والخلق الكريم ṣàmáyìn هنا náà ni àwọn ìròyìn tàbí àwọn ìwà tí ó jẹ́ ìwà ayáyì ilé tí wọ́n máa ń kì máyà bákan náà gbólóhùn ṣàmáyìn ó tún jẹ́ jámù fún kẹ́lìmọ̀ ṣìmáàlì alẹ́bí wà ọwọ́ àlàáfíà ìdàkejì rẹ̀ òun náà ni ọwọ́ ọ̀tún jámù ọwọ́ àlàáfíà yẹn tí a mọ̀ sí ṣìmáàlì wọ́n máa ń lò fún ọmọ ń pe jámù náà ní ṣàmáì so ṣẹ̀mílà onímúfọ́dù ṣàmáì ilé tó jẹ́ khulqul karim hamid bákan náà ó dẹ̀ tún jẹ́ jámù fún samuel jẹjàmù fún usman wọ̀mí sàmárì nìyí nínú àwọn ìròyìn dáadáa àti ìwà ayáyí ilé tí wọ́n sọ nípa àfáwà abdulghani al-maqdisi annahu nashara al-hadith bi sham hatta qala abu ishaq ibrahim bin muhammad al-hafiz wọ́n ní àfáwà al-hafiz ọlọ́wọ́ bá alíkọ́lá lòun sábà bí láti sọ yan ìmọ̀ àyíkì ká pàápàá jùlọ ní ìlú sáà wọ́n ní àfáwà Ibrahim ibn Muhammad tí a mọ̀ sí àmì sáà wọ́n ni máa rọ àyíkì hadita fi sáà kúlàmù ìlà ìbárakà ti sáà wọ́n ní bí gbogbo sáà ó lè tóbi tóbi àwọn òrí pé fífọ́nká ìmọ̀ hadith kò fọ́nká ṣùgbọ́n ó fọ́nká pẹ̀lú kí ni o pẹ̀lú àlùbáríkà fáwọn àlùfáàfù àbùdọ́jà ìmọ̀ fàyíkẹ́ ni kúlàmà كلما سألته يقول أول ما سمعت الحافظ حفظ غيري wọ́n ní gbogbo àwọn ẹ̀sáwọn ń bèèrè lọ́wọ́ wọn àdúgbò ìdí mú sọ̀rọ̀ ní pé à ẹni àkọ́kọ́ tí àwọn kọ́kọ́ gbọ́ òun náà ní kíni òun náà ní àkọ́ àfáàfin lọ́dún báyìí nígbà bẹ́ẹ̀ bá kọ ìsúnáàlì wọn ní yọ orúkọ wọn kúrò níbẹ̀ pàlàpàdé káàná yà sáàmù mi rẹ̀ nílá yìí jẹ́ àkọ́wà àbùgbẹ́yà ìrántí wọ́n ní wọ́n ní àkọlé kan ìrìn àjò púpọ̀ gẹ́gẹ́ bá ṣe wọ̀nyí pé nínú àwọn wàsílà tí ọwọ́ yẹn fi máa ń tẹ ìmọ̀ ìrìn àjò náà wà ń bẹ́ wà ní sáàbùdó àtúláàbà aláàdáàrí ó sì tó máa ń gbẹ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ló ń gbẹ lórí pé kí wọ́n ṣe àkólé kan ìrìn àjò mímọ̀ wàrọ́fàlà dáìrọ̀wá bákan náà a sì tún rí nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí èsẹ ọkàn tí èsẹ méjì tó jẹ́ wípé àfáàwà àbdùbẹ́ni àdínlọ́pìtì àwọn ọmọ ọba àlejò lálẹ́ sábà fi fún ìrìn àjò tó túmọ̀ sí wípé nínú owó wọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó máa ń ṣe ìrìn àjò láti lọ wá ìmọ̀ nínú owó àfà wàkánà rọ̀ṣímọ̀ lọ láàyè nínú sí àmì wákìí ìrọ̀ ìfáàdà wọ́n ní àbáwa abdulgani alimabdisi wọ́n à ní ibi ìkàkà jóná wọ́n à sí ní ibi ìkàkà ráàrin nínú àsìkò wọn láì sí tí bóyá wọ́n ti sàn máa ń gbé àǹfààní tó ń jáde rẹ̀ fàyínà ń kára ní kọ́lé fàjọ́ wọ́n ní àbáwa iná máa ń jẹun fàjọ́ wàyí láti ní ó fún àwọn èèyàn وربما أقرأ شيئا من الحديث تسجيلا إلا من وفق الاستعداد لعمل ذلك ثم يتوضأ ويصلي ما شاء الله له يصلي lẹ́yìn máa bá náà mú sàbàdá ó sì fi ilé tọ́lọ ọba àdìsọ́lá báyọ̀ ìjà fún láti bí nínú ìmọ̀ tó mẹ́ya náà lọ mẹ́ta bákan náà lẹ́yìn wá gbà náà wọ́n dìde wọ́n tó ń zò wàyẹ̀ sẹ́yìn bá dáadáa ní kàbí sẹ́yìn wọ́n sì tún kó àìlójú lẹ́yìn wá gbà náà pẹ̀lú wípé kí àwọn èèyàn máa ka kùránù wọn tàbí kọ́mọ bọ́ àdìgbà àwọn èèyàn àwọn èèyàn sí ìdájọ́ àgbẹ̀yìn tọ́nà bá fi tẹ̀yìn wọ́n máa dájúra kọ ìdíjà àti ìfòmọ́ ní fàyíká náà tí àbá bá jẹ́ ní tí ó gbáwẹ̀ lọ́jọ́ náà wọ́n sì fún mọ́lẹ̀ sọ́lẹ̀ ẹ̀ṣà lẹ́yìn wá gbà náà wọ́n kí ẹ̀ṣà ọ̀yẹ̀ náà ní ìlànà sí láì àgbàgbàgbù wọ́n sì tún ní ìlànà ohun àti ó lé díẹ̀ tó mọ́kọ́ mọ́ ka an na ìta na yóò kí ìhù lẹ́yìn wá gbà náà wọ́n sì dìde ìyà bí ìgbà tó ti rí pé ẹnìkan ló táwọn jí ويتوضأ ويصلي إلى قرب الفجر bákan náà wọ́n sàlọ́lá ó sì kírun fá ìrìnàfílà títí tí àrífàjá ní ìlú àwọn olébọ̀ ọdúgbà máa tàwátà àtàbà mafrazin al-aqsa ìgbà níwà tí wọ́n sàlọ́lá lẹ́ẹ̀mejì tàbí jù bẹ̀rẹ̀ lọ ọ̀kan ya kúrò afáwà abdullahi máa àwọn òní kírun kankan tí yóò mú ẹ̀mí àwọn fọkànbalẹ̀ dáadáa àfi ọ̀nà tó bá jẹ́ wípé àlùwàlá ó rẹ̀gbẹ̀dẹ̀ ara wọn dáadáa gbogbo oríkèríkè ara wọn ló wẹ̀ ó túmọ̀ sí wípé wọ́n jẹ́ ìdíkan tó yẹ wípé ọmọ sábàbà dáadáa tó dá bálùwàlá ò bá ilé ìlú ìṣesí àfá wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa nínú àmọ̀rọ̀ tí a ka yìí nígbé àfá wa yìí bí wọ́n ṣe máa ń lo ọjọ́ àti òru wọn òun náà ní ìgbà tí wọ́n fẹ́ kí ó yé wa nínú èyí àkà yìí وكان أخوه الشيخ الإمام يقول وجمع يعمل تعني الشيخ الإمام وصيبه ما رأيت أحدا شد محافظة على وقته من أخذه wọ́n ní àwọn orí ẹ̀yẹ kankan tó lè pé ó lójú kòkòrò nípa ìlú nípa àsìkò tó ọmọ ìyá àwọn lẹ́nu tí a kò sí àbáwa àbùrọ̀gánú alimọ́kìtì sí alayhi rahmatullah وكان الحافظ رحمه الله سخيا جوادا wọ́n ní àfáà jẹ́ tó láwọ́ tó sì máa tọrẹ dáadáa láàyè jẹ́ mú dínà ránbálá ní mọ́nà kò ní fi dínà ìjọpamọ́ bákan náà kò sì ní fi dírámù ìjọpamọ́ wàkánà jámùrùdù bí lẹ́yìn ìkọ̀fà bí jẹ́pí ìlà àbúyó sí púpọ̀rọ̀ wọ́n ní àfá wọ́n máa ń jáde láàjù wọ́n máa ń jáde ìkọ̀fà bí pẹ̀lú agbọ̀n jẹ́pí إلى بيوت الفقراء لصيدي عن عليه متنكرا في الظلمة لأن يوفر من وقوفه látàrí wípé wọ́n sá fún káwọn èèyàn rí àwọn mọ̀tàlá ti rán ìzọ́nà lẹ́yìn tí ó fi òkùnkùn tó fi aṣọ bora wàtàlá yóò tàwà àlejò ibi tí yà lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n gbé àpótí aṣọ ni wọ́n wà gbé fún àfá tí wọ́n fi ta wọn lọ́rẹ̀ fáyọ́sì náà kò ní ọ̀kan tẹ́lẹ̀ yóò fi tọrẹ fáwọn èèyàn wọ̀tá gbogbo rọ́pọ̀ àrùn bákan náà aṣọ táwọn gangan wọ̀ ní gbogbo ẹ̀ ló ti fẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wà bá ru ìdá ìdàpẹ̀ sí ọ àfá nípa agbọ́nrin tá sọ yìí ó pọ̀ dáàjì rẹ̀ o wàkọ́lá ánìmọ̀ ibùdókò dáná àfáwà ibùdókò dáná tí wọ́n jẹ́ ìrọ̀ wọn ilé tí ó jọ ọmọ káàlù wọn كان الحافظ عبد الغني جامعا للعلم والعمل وني عفوا الحافظ عبد الغني جامعا للعلم والعمل وجد يوكو يجو بكنا يشارع وستاكو يمارع bó ṣe ń ṣiṣẹ́ náà ló nímọ̀ bó ṣe nímọ̀ òun náà ló ń ṣiṣẹ́ ó túmọ̀ sí pé níṣẹ́ wípé ó sọ àwọn nǹkan ẹlẹ́nu lásán fún àwọn èèyàn báyìí òun náà ń lo àwọn nǹkan ẹ ó dẹ̀ fi òfin fi ṣe iṣẹ́ ọ̀káàdà rọ̀fí kì í sí bá àfáwà ibn Qudama al-Maqdisi sọ́ọ̀fíìmù ìmúni wọn ni wàkáàdà rọ̀fí kì í sí bá wọ́n ní àfáwà àbùkẹ́lẹ̀ al-Maqdisi wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn láti kékeré wàfíìtọ́lá ilẹ̀ àìlú àti lórí ìrìn àjò wíwá ìmọ̀ yìí wà máa kún náà na sẹ́dìkù ìlà khairin ìlà sàbákọ̀ ní ilé ìlà ìkọlì àfáà ní àwọn òjọ́jọ́ sí fáńfà àwọn òjọ́jọ́ sí díje lórí dáadáa kan rí láyé ìlà sàbákọ̀ ní ilé ìlà ìkọlì wọ́n ní àfikún jẹ́ wípé àfáà wa àbúrògbọ́nì àìsàn péréte díẹ̀ táwọn ọmọ sábà kọ wọn nínú rẹ̀ wàkàmọ́lọ́gọ́rù ọ̀bì látàwù bí ti láyé di adá àìbíra wà dá wá sí yìí wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pé ọlá àfáà yìí gbá pẹ̀lú kíni kìí ṣe pẹ̀lú ilé kìí ṣe pẹ̀lú mọ́tò kìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan ṣùgbọ́n ọlọ́run ọba àlejò ó ṣe ọlá rẹ̀ ní pípé fún àfáà yìí bí bíbíláìrí aláàrínbídá wà àdáwàtí pẹ̀lú àdánwò tí wọ́n kàn látọ̀dọ̀ àwọn oníbídá àti gbígbógun ti àfáàrí tí wọ́n gbógun ti àfáàrí tí ogun ilẹ̀ wà látọ̀dọ̀ àwọn oníbídá wà rúti kọlẹ́rì ọlọ́run fẹ́ àfáàrí pẹ̀lú ìmọ̀ púpọ̀ jù wàtà sí kótóbi kẹsìrọ̀ wọ́n sì ní tíra àbá ní bí àtọ́pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ ẹ̀rí nínú nǹkan láti máa ròyìn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ òun náà ní tíra òun náà ní tíra owó tó máa akẹ́kọ̀ọ́ ìmọ̀ yóò fi ra tíra òun lẹ́nu ní ìfi kọ́ ilé lórí ìpàdé ọ̀rẹ́ kẹrẹkẹ ní 2018 ní mísírọ̀ ìkan àwọn àbá wa wọ́n fi àwọn tíra kan sí mi ó ti bá àwọn béèrè rẹ̀ tíra mẹ́ta péré one million two hundred thousand naira tíra mẹ́ta péré one million two hundred thousand naira one point two million naira tí a mẹ́ta ọ̀nà tí wọ́n bá rí ohun nílò orúkọ rẹ̀ àdìsọ̀ ní ìkankan ohun nílò orúkọ bára kútùbù títà àbísọ̀ ìmúrárí ohun nílò náà bó ti kọ́lé bó ti ralẹ̀ bó ti pìyàwó gbogbo orí tí làkà yìí jẹ́ ọmọ lọ́nu wà á ń da tọ́lú fẹ́rẹ́ ló ti lọ́mọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ láàárọ̀ aláàbò ọ̀sẹ̀ ìgbà ìgbà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ lónìí ẹja inú pẹ̀lú ìmọ̀ àti hadith Ànábì sallallahu alaihi wasallam àti ọ̀rọ̀ àwọn sálà àwọn nǹkan wọ̀nyí kò lè di mímọ̀ fún olùmọ̀ kò lè di mímọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àfi tó bá ní torí wípé ó sọ̀rọ̀ ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí mọ́ yáyàn ní sí ó sọ ọ́ tàbí kó fún sí bálabàlá báwọn èèyàn bá yáyẹ̀ ní tíà àmọ́ fún yẹ̀ ní tíà pé tíà yìí bá ń gbé sọ́dọ̀ kí n tán sì fi dé tíà náà lẹ́nu tó jẹ́ alkifon èyí tí a mọ̀ sí àgádágodo tó bá fi dé tíà náà tí wọ́n bá bá tí à náà padà bí alẹ́yìn ọdún mẹ́ta ọdún mẹ́rin ni wọ́n tó dé tọ́wárí pé tí à náà ó ti wọ́n ti já kọ́kọ́rọ́ rẹ̀ wọ́n dẹ̀ ti tọwọ́ bọ̀ ó wà nínú àwọn asbáà tí àwọn olùmọ̀ adé tí wọ́n fi máa jà bọ́ ha èèyàn wípé èèyàn ò ní àmọ́ràn gbà pípamọ́ arínà àwọn àfà olùmọ̀ tí wọ́n dọ̀ nítorí wípé tí àwọn rẹ̀ ó ti já ó tó dúpẹ́ ẹ̀yẹ ní ti nítorí àwọn ọ̀nà bẹ́ẹ̀ àtàwọn nǹkan ní ti ní ó fara tó fara jọ àríṣà àwọn olùmọ̀ tó ṣe pé àìlátàkùn síra rẹ̀ tó jẹ́ wípé rọ̀bí ìbù rẹ̀ bá dé ìjà rẹ̀ báyìí ó lè rọ̀bí ni ọmọ tí ìyàwó tí èèyàn fẹ́ tó gbé wá tí kìí ṣe èèyàn bí oní rọ̀bí tó jẹ́ ọkùnrin rọ̀bí bá oní ọmọbìnrin tí ìyàwó tí èèyàn fẹ́ bóyá ó ti lọ́kọ̀ọ́kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ọkọ̀ yẹn kọ́ àbọ́kọ̀ yẹn jáde láyé tó wá lọ ní ọlọ́wọ́ tó gbé wá sílé tuntun ọmọ ẹni rọ̀bí tó bá jẹ́ obìnrin àmọ́ ní rọ̀bíbà àwọn olóyìnbó máa ń pè ní postashai irú ọmọ náà àríbà àwọn olùmọ̀ fi pé rọ̀bí ìbú rẹ̀ ó lè mú síra rẹ̀ báyìí tó tọ̀ sí ó lè yá ìṣe wípé àdéhùn yẹn ti rí pé wà ní ọpọlọ rẹ̀ inú tí a náà lọ wa ẹgbẹ́ bá rẹ̀ ti mọ̀ yí pé ìṣe láì rí lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ àdí kí èèyàn kó àdí jọ sí mo tíra kó mọ́ sì kù sí ọpọlọ ìṣe láì rí nítorí pé hezú méjì la ní lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ àdí a ní hezú fọ́dìrí wàhíbú sẹ́kùrì a ní ìhàǹkan sí inú ọkàn àti ìdíje nǹkan mọ́lẹ̀ nínú ìwé eléyìí kéyìí tẹ́yìn bá gbà ṣe tàhàdí nínú méjèèjì tàbí wà ní ẹ̀nà wọ́n yà fáwa àbúgbẹ́ni al-Maqdisi wípé wọ́n ní síra tó pọ̀ òkèèyàn ó ní síra nínú àwọn ìjẹra tọ́lọ́wọ́n bá àdìsọ́lá náà ṣe fún ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ yìí àfáwa Ibn Mulakin ẹ̀ẹ̀mejì ní mọ́tàbà wọn jóná wọ́n máa gáyìí kò sí àfá àkẹta tó ní sílà tó àfá nínú àwọn ọmọ àtúrú rẹ̀ ní gbogbo àwọn àfá àtọ́jọ́ lùgbà pátá inú mú láti ẹni tí ní mọ́tàbà rẹ̀ jóná tán yányán máa dá ìta kò sí àfá tó ní sílà rẹ̀ lọ́wọ́ nínú àwọn àfá tí wọ́n jọ lùgbà tó kéèyàn ó ní sílà ìtìlá kùsù bí lè tọ́ọ̀lì bèèrè ẹ̀mí ìtìlá kùsù bí lè tọ́ọ̀lì ẹ̀mí sílá olùrẹ̀lẹ̀ kọ́mọ ilé ẹ̀kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ó ní síra irinṣẹ́ ni irinṣẹ́ èròjà èròjà nǹkan ogun oníkéèyàn ní síra olùgbẹ́sẹ̀ yẹn bá ní síra yẹn ti tàbáláhà ó ti tàbáláhà bí mọ̀rọ̀ ọ̀jẹ̀ pẹ̀lú àwọn reverence àbá ọ̀rọ̀ igbó ní iye ọ̀rọ̀ tẹ́sọ igbólówà ibi tó wà ní ọ̀rọ̀ tẹ́sọ igbólówà ibi tó wà ní òkàn ní sọ̀rọ̀ kan àfikún mọ rẹ́fẹ́rẹ́nsì ọ̀rọ̀ náà eléyìí yóò sì fún ní tẹ́kúyà indẹ́lì ìsìlá yóò jẹ́ kó strong nígbà tí ó bá ń fi ọ̀rọ̀ ṣe ẹ̀rí ọ̀rọ̀ tó mú ẹ̀rí wá láti fi bá àti àwọn point tí ó fẹ́ establish abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ó sì wá ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí ó fi lè so síra ẹ̀ẹ̀kàrí ó sì wá ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí ó fi lè so síra ó sì ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó ṣe wípé kò ní kọ́ ìfisí àná ó jẹ́ wípé kò ní kà á kò sáǹfààní nínú títà tá a ti tolé tí a ka o kò sáǹfààní kankan bẹ́ẹ̀ o sáǹfààní kankan bẹ́ẹ̀ èyí tó dáa jù òun náà ni pé kéèyàn ní tíra kó sì mọ̀ ká dáadáa kó mọ̀ ká dáadáa kó gbẹra rẹ̀ ló ń gbẹ kó jẹra rẹ̀ nípa kó fi fara rẹ̀ kó sọ́ọ̀bà ara rẹ̀ nítorí wípé ó fẹ́ ní tíráǹpé ó fẹ́ ní ìháàtọ̀ pẹ̀lú nǹkan tó wà nínú àwọn tíra náà wọ́n lóye àfọ́ àwọn àbúgbẹ́ náà lọ́tùlì sí wípé àfà mi tíra dáadáa ilà annahu lam yu'ammar hatta yablugha gharadahu fi riwayatiha wa nashriha wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mí àbá yóò gùn àfà àbúgbẹ́ náà lọ́tùlì débi tí àlúmọ̀ ó ti jàǹfà ní ìmọ̀ tí ń bẹ nínú àwọn tírà náà látara àfáà yìí ẹ̀mí àfá ogun ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi wà jẹ́ wípé wọ́n dàgbà jẹ́ pé péréte náà ni wọ́n tó dẹ̀ jẹ́ wípé ìmọ̀ ni wọ́n nínú ìmọ̀ àfáà wa àṣírí ìfẹ̀mọ́rọ́ ní wọ́n ní jùsù kan tí wọ́n kọ lórí ẹ̀ العلماء الذين لم يبلغوا سن الأشد àwọn olùmọ̀ tí wọ́n lárìláka tí wọ́n wá ayé ṣùgbọ́n wọn tó pọ́ tí yà wọ́n ti dáre láyé wọn pé pọ́ tí yà ẹ̀tọ́kú ní 28 ẹ̀tọ́kú ní 17 yà ẹ̀tọ́kú 12 yà ẹ̀tọ́kú 13 yà ẹlòmí ti wáyé náà ìgbìmọ̀ ẹ̀ àdápé india ó ti di tí ó sì tó ti dàáfà ó ti padà sọ́dọ̀ náà adéjọ́ ti india ọmọ india àdúgbò ọmọdé india ó lè fi máa lò káàkiri ó fi máa lò káàkiri lẹ́lẹ̀ rẹ́rìí wípé ṣàtánù bẹ́ẹ̀nà fún wa bẹ́ẹ̀nà nà ìyàtọ̀ ọlọ́jìn àwọn àtiwá àti lórí the same page báyìí àti طلاب العلم حاليا الرياض ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń pẹ̀rọ àwọn ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀kùn lónìí sílẹ̀ mọ́ àdìríyà ní gbogbo wọn wọ́n kàn ń kàpì mọ́ra ni ìdè pé wọ́n jìyà ìdè pé wọ́n sọ́fà láti ṣe ìdíra àti táwọn tó ṣáájú tí wọ́n bá àfáwà hafiz al-hakami pẹ̀lú jàlálà àwọn nínú ìmọ̀ gbogbo tí wọ́n lò láyé bóyá 29 years hafiz al-hakami ìjọ tí wọ́n jáde láyé hijaz ní hijaz gbogbo hijaz mẹ́kà madina ari gbogbo ẹ̀ látòkè sílẹ̀ ó mì ọmọ sí àà olùmọ́jáde láyé lónìí àfáwà al-hafiz al-hakami tó kọ síra ma'ari bin qabul síra tàwọn ìdíwọ̀n àfáà ni wọ́n ìmáàlẹ̀ tẹ̀lé àfáà ni wọ́n mọ́nà tẹ́lẹ̀ so mélòó náà láyé 29 years 29 years ìbáwá rẹ̀ ìlú ya less than 35 years tó jáde láyé tẹ́lá ti gbọ́ sí ìbáwá rẹ̀ ẹgbọ̀n tó dákọ̀ lẹ́dí àbájọ́ lẹ́dí àjọ́lò àwọn fẹ́ràn orúkọ ẹ̀ lásán gan ó nílẹ̀ kò tó 35 years tó jáde láyé parí inú àwọn olùmọ̀bá àwọn ti wá inú olùfẹ́ bí i àgbógbó ẹni afáà ìrọ́ni ni wọ́n jà máa àsìkò jùzù yẹn jùzù làpín wọ́n pè ní alìlàmáhù alẹ́bínà lámúyẹ́dùnúgbó pínlẹ̀ àṣùkì àwọn àfáà tí wọ́n pé fọ́ọ̀tì àjọ́kẹ̀ ní ráńpẹ́ ibi fọ́ọ̀tì àjùmọ́mù náwáwí fọ́ọ̀tì síbi àti lọ́nà láyé so wọ́n ti di wọ́n ti ẹ̀yìn mọ́ ní wọ́n àfáà fáàdù mohamed tàbí ànábì sọ́lá sọ́lá ó gba ìsìláàmù ní dákíyà ó fún ní tàbí síbi ó lọ tó mẹ́fà nínú ìsìláàmù ìjọ tó kú àríyáràṣọ́ lọ́wọ́ bá sí mi àbí ẹ̀yìn òkà iná rẹ̀ ni ẹ̀ẹ̀kàtà wọn sọ̀hábà sáàdì mohan sáàdì àtúgbà islam ó lọ́dún mẹ́fà ní islam ó kú níta sí sí síyà ìjọ tó kú àdáraṣẹ́ ọlọ́wọ́ bá ní ìjọ náà àdáraṣẹ́ ọlọ́wọ́ bá ní nípa bí wọ́n ṣe làmì láká àwọn olùmọ́pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pẹ́ láyé pàápàá àìpẹ́ láyé wọn gbé ayé mọ̀ wọn ayé dáwọn mọ̀ ipe olùmọ̀ ni wọn àfáwa ibùn àbìláàdì ìtọ́jọ́ mọ́ tí wà fáwa ibùn tèmíà ìwọ̀n àfá àjẹ́ olùmọ̀ wọ́n fún kẹ́kẹ́ àfá wọn lórí tí àbìláyé ní àbìláyé wọn lórí tí àbìláyé between 44 or 45 ọ̀gá rẹ̀ wọn olùmọ̀ ni wọ́n ayé mọ̀ tí wọ́n wá sáyé ọ̀nàkọ̀díra al-muharrar fi al-ahkam al-muharrar al-hadith àwọn ìwọ̀n kọ̀díra ìdíra ẹni mọ̀kọ́rọ̀ láwọn ìdáná ìsàmì àánú ní Madina ní kùlé hadith hadith wọn bẹ̀rẹ̀ ní 1000 wọ́n hà sórí láti إلا أنه لم يعمر حتى يبلغ ضرره في روايتها ونشرها ọlọ́run ọba wò fún àbá ilé ẹ̀mí ẹ̀mí gígùn níbi tí àlùmọ̀ tí wọ́n fi jẹ àǹfààní wọn dáadáa mọ tó lè àbí yìí hàfi láwọn àdánwò tí àfọ́ àwa alhafi abdulgani alinapoli sí alijamaari kí láwọn àdánwò tí wọ́n rí ẹgbẹ́ bá ti wọ́n ní bí àwọn olùmọ̀ wa wọn lè mọ̀ rí àdánwò kí olùmọ̀kórí àdánwò súnà ọlọ́run ọba ni súnà tó lọ́ ìgbésáwò súnà ọlọ́run ọba ni lórí àwọn àyò rẹ̀ lórí àwọn tí wọ́n dúró ti ṣe ọlọ́run èyí ò ní fitna èyí ò dẹ̀ rí àdánwò lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo ẹ̀wọ̀n tí àfáwà ibi tèmíà tí wọ́n lọ láyé lórí ẹni gbogbo ẹ̀wọ̀n tá àfáwà ibi tèmíà lọ pátá láyé méjèèjì àti mẹ́jẹ̀ẹ̀jọ ẹ̀mẹ́jọ náà bá ti ní àwọ̀ ẹ̀wọ̀n ẹ̀mẹjọ wọ́n sì padà kú sẹ́wọ̀n náà ẹ̀wọ̀n àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ilé ẹjọ́ tó ti dá ẹjọ́ yẹn kọ́ọ̀tù tó ti dá ẹjọ́ yẹn ìgbà tí mo gbọ́ wípé mísírọ̀ ní kọ́ọ̀tù yẹn wà mo lọ síbẹ̀ mo délẹ̀ báyìí mo délẹ̀ ní gbọ́dọ̀ ó sì wà mẹ́tì kù ṣùgbọ́n kọ́ọ̀tù yẹn gan ti wú bọ̀ ó di fẹ́ǹsì yẹn átàlì á ó sì wà mẹ́ wọ́n à ń gbọ́ mo débẹ̀ kì í tẹ̀ ẹ̀sẹ̀ kì í tẹ̀ ẹ̀sẹ̀ kì orí pé mo ní hálùkọ̀ kan tí mo máa ń lọ ní eré àbẹ̀ tó sì mí máa ń gba àbẹ̀ kọjá dáadáa gbogbo ẹ̀wọ̀n tí àfa ẹ̀mí ti yàwọ̀ pátá láyé gbogbo ẹ̀rí ẹ̀sìn lórí ẹ̀sìn ni mọ́ bùkárí ìgbà tí wọ́n lé wọn kúrò ní ìlú náà sí lé wọn bùkárí jáde náà mo ti gbàgbé lọ nínú àwọn ìlú tí wọ́n gbé tí wọ́n lé lọ́dún kárí jáde mọ́sálà kan lọ́dún kárí dáhùn tí wọ́n ti ìkọ́ ìjẹ́ kúrò lórí mọ́sálà kan péré lọ́dún kárí ti fatuwa kí ni ọmọ olùdẹ́sì yáda ẹ̀yìn olùdáǹfààní mọ́bù kárí wọ́n bèèrè lọ́wọ́ àwọn olùmọ̀ nínú ìlú náà wípé ẹgbẹ́ bá ti wọ̀ wípé ọmọ méjì tí wọ́n bá fún ní ọmú èèwọ̀ ní inú ṣẹ̀rẹ́ Islam wọ́n lè fẹ́ra wọn ọmọ méjì tí wọ́n fún ní ọmú wọ́n lè fẹ́ra wọn wọ́n Bukhari rahimahullah ta'ala àwọn tó wá ṣe ìyádá tó lè sin bá wọ́n Bukhari ní tó bá rinlẹ̀ tó wà establish wípé ẹranko ó fún èèyàn méjì ní ọmú ẹranko ó fún èèyàn méjì lọ́mú pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn méjèèjì ò lè fẹ́ra wọn torí mọ́sálà yìí nìkan ni wọ́n fi lé ìmọ̀ Bukhari kò nínú kọ̀rọ̀sán torí mọ́sálà yìí ẹyọ kan yìí lọ́n fi lé pé àkúrà yìí pé àfi lè ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ìṣe tó pé ààrẹ wọn gbà ẹ̀wọ́ ẹnìkan àbí ọ̀rọ̀ bísínẹ́sì àwọn àtẹnìkan àbàjá ẹ̀sìn ní kò sí nǹkan ní ẹ̀sìn ní gbogbo ẹ̀wọ̀n lẹ́kẹ́ ẹ̀jọ títún ṣe ní àwọn láyé ẹ̀sìn ní pẹ̀lú ìkúnlọ́wọ́ ìsúnmọ́ àwọn oníbídíà pẹ̀lú ìjọba sábà káwọn oníbídíà wọ́n máa ń súnmọ́ ìjọba gan kó tẹ́tẹ́ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ pípẹ́ àwọn oníbídíà máa ń súnmọ́ ìjọba àwọn àfáà dáadáa wọ́n máa ń jìnnà síjọba ni ìmáàmù Suyuti alẹ́ rahmatulá ó ní jísù kan tó kọ lé ọ̀rọ̀ yìí kí àwọn ọmọ ọlọ́dọ̀ àwọn ìjọba ó ní jísù kan tí mọ̀mù Suyuti tí wọ́n tí ràpẹ́lẹ́lẹ́ kan àti wọn kọ márọ̀ wá rú àfàfin fi ádámi wùrúdì aláàbúwájú salafin márọ̀ wá rú àfàfin fi ádámi wùrúdì aláàbúwájú salafin ní tí àwọn nípa kíkọ̀ fún ni ìmọ̀ ṣe kúbẹ́kúbẹ́ lẹ́nu ọ̀nà àwọn ìjọba lẹ́nu àwọn kábíyèsí lẹ́nu àwọn ọ̀kan lẹ́nu àwọn gọ́ọ̀nọ̀ lẹ́nu àwọn president mínísítà kọmíṣánná ìtàwọn hmm? olùmọ̀kójọ láti lè hánà wa kúrò nínú ìṣẹ́bí burúkú bẹ́ẹ̀ sàwọn oníbílẹ̀ àwọn òníwárọ̀rọ̀ wọn látàjẹ wọ́n mọ́ súnmọ́ àwọn ìjọba dáadáa dáadáa dáadáa àrínú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Islam lẹ pé èyí tó dàpọ̀ lé kan ní pé wọ́n ti súnmọ́ ìjọba orí pé nínú wọ́n ní àdìlé wọ́n dẹ̀ wọ́n ní wọ́n ráwọ̀ pàápàá gbòòsù lẹ̀ kí ó mọ̀ àwọn àfáà wọ́n máa ń sá fún àkéèyàn máa súnmọ́ àwọn ìjọba tàbí kéèyàn máa sọ bọ̀bọ̀ òṣèlú àfáwà Ismail bin ọ̀lẹ́yà àfáàgbà olùmọ̀ni ìgbà tí ó tọrùn bọ tíátà òṣèlú àbá àbúlá ìbára tí wọ́n ní owó tán wọ́n fún àwọn tùlá bẹ̀rẹ̀ ìyìn tán wọ́n fọ́n káàkiri tó bá láti jọ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ ó ti ní sípẹ́ǹtì ọmọ ọgbà lóṣooṣù látọ̀dọ̀ àbúlá ìbí ìbára ìgbà tí àbá ìsmáyé ló rọ̀ lẹ́yà tí wọ́n wa ètò ìbára ó sọ̀tù owó sípẹ́ǹtì ẹgbẹ́ owó yẹ̀kùn lọ́dọ̀ rẹ̀ mọ́ wọ́n sọ̀tù owó yẹn wa ìsmáyé ìbùnà ọ̀lẹ́jà bó tẹ̀lé yí pé wọ́n kó lọ akọ́mọ tó wọ́n ní ìbùnà ọ̀lẹ́jà nítorí wípé ní ìgbà tó ilà ìmọ̀ à òun ní pé ìtàbí tí wọ́n tọ́jọ obìnrin òun ní ìbùnà ọ̀lẹ́jà wà látún náà mú aláwọ̀ ìmọ̀ṣúrò àgbò eléyìí tá a mọ́ mọ́lìkù àkọ́rọ̀ àtàwọn àmìsáàlì wọn bẹ́ẹ̀ wọ́n gbọ́ àtọ̀dàfà inú bá torí pé ẹgbẹ́ wájọ́ máa kẹ́kọ̀ọ́ yìí mọ̀ ẹ̀bílà ló dà sí ọmọdé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ ìmọ̀ wíwá gan lásán iṣẹ́ ni iṣẹ́ tí wọ́n máa ń fọ́n sọ̀yẹ̀ lé lórí pé a ìmọ̀mù náà wáwí tó fi kú bàbá rẹ̀ náà lé lórí yóò rà síra ni yóò ṣe dání yóò bàbá rẹ̀ ní fọ́n tó fi jáde láyé gbogbo tí a gómìnà nìyẹn ṣùgbọ́n tí àbíkà fọmọdé ẹgbẹ́ ẹgbẹ́ ìpínlẹ̀ ọmọ ọ̀rọ̀ ìmọ̀ ti di pé ní wá ẹ̀kọ́ náà ní ọmọ ọmọ ẹ̀kọ́ tẹ́ẹ̀tì mọ̀ pé ẹ̀kọ́ àgbẹ̀kọ́ tẹ̀wọ̀n tí wọ́n jọ ń rìn ní bẹ́ẹ̀kọ́ ò bá dúró bí ẹ̀kọ́ ò bá dúró ní inú ẹ̀kọ́ kò lè dúró lórí ẹ̀kọ́ àgbẹ̀kọ́ wọ́n tẹ̀ tó ń gbẹ̀gbẹ̀rẹ̀ àwọn kọjá ni. ìgbà tí ìsìn ìgbà tó yá tó kò sèlú lẹ̀ tó padà sí ibi máa fáwọn èèyàn ní kí àfáà tó owó yẹn tó ṣe kí ni ó tó ń kọ̀ sí nínú so ọ̀pọ̀lọpọ̀ àlejò láti ohun àdúró so ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídà inú òṣèṣàn nìkan máa ń sọ àwọn ìjọba púpọ̀ àwọn onísúnà tí wọ́n dúró déédéé àwọn máa ń sá fúnlẹ̀ fún àwọn ìjọba ni àwọn máa ń sá fúnlẹ̀ fún wọn ni ọlọ́pọ̀ àwọn ọkọ̀ lóṣìṣà so gbogbo wàhálà àti fìtínà tí àfáwà àbúgbẹ́ni àdínàfìsí tí wọ́n rí nípa ọ̀rọ̀ láti ọ̀dà àwọn oníbídà nípa ogun tí wọ́n gbé jù wọ́n lórí wọ́n ló di súnnà nínú àwọn ìfẹ́sẹ̀ ọlọ́wọ̀n bá nìjọlá tó fi pé ọ̀nà rẹ̀ lé wọn lórí ni torí pé wọ́n dúró déédé wọ́n sì dúró sísun òkútílẹ̀ hábìrò abdullahi rahimahullah kẹfìrán kàgáyìí min hàlì sunna ẹgbọ́ kàgáyìí min hàlì sunna gẹ́gẹ́ bí àwọn èèyàn wọn tó kù nínú àwọn hàlì sunna ọ̀pọ̀lọpọ̀ fitna àti ọ̀pọ̀lọpọ̀ bàlá àdánwò ni wọ́n ti kàn wọ́n wọ́n ní àwọn hàlì dídá wọ́n gbogbo ti àfáà púpọ̀ lásìkò wọn ọ̀ṣáwì yìí ilẹ̀ ìṣòkà wọ́n sì lọ sọ̀rọ̀ wọn ní ojú kejì lọ́dọ̀ àwọn aláṣẹ nítorí wípé àwọn onídídá àwọn agbódegbà abẹ́sẹ̀ káwọ́ àwọn ìjọba òun ni wọ́n sábà máa jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà lámì ẹ̀kọ́ rọ̀ṣùmọ̀lọ́wọ́ mímọ̀ ìtàkùnrin òfin láyé lọ́wọ́mọ́tìlá wọ́n ní àfá yìí wọ́n jẹ́ nìkan tó wípé èyí táwọn èèyàn ń bú wọn nítorí tọ́lọ́run kì í kún wọ́n lọ́wọ́ àti máa tẹ̀síwájú sí olú ọba dẹ́dà wà sàrùmọ̀ jábà ayé ìbàlá kìyàmù mú bí lọ́ṣìlá àdéjì mú ìlú wa sí bá wọ́n ní tó fa fìtínà torí pé àfáàkọ̀ọ̀kan ní máa ní tí máa fa ìtínà ti díẹ̀ ipò tẹ́bíà ní tó pa tí wọ́n ní wípé wọ́n kọ síra lórí ziyaratu kọbùrì nàbí sallallahu alaihi wasallam àti àwọn bídá tí ó rọ̀ mọ́ ilé ìsìn àwọn oníbídá ni wọ́n gbé lórí wọ́n gbé lórí so ni wọ́n tó rọ̀ pa ẹ̀kọ́ àwọn ìjọba yáà ìpínlẹ̀ tẹ́bíà o ó mọ̀ sí ní kámọ̀nà tàbẹ̀wà náà bí dé bí dáàmọ̀ ní nǹkan ní dáàfà ọ̀sọ́ bọ̀wábí tó rọ̀ mọ́ sí lè sí ara anábì sallallahu alaihi wasallam pa a lè fi kọ́sùdù kọ́bùn kan mò ń fárí dáhùn a lè sọ pé a fẹ́ lọ bẹ tààrí anábì wò ní ẹyọ dondo mo lọ mọ̀ sínú sílẹ̀ fẹ́ sí mo fẹ́ lọ bẹ tààrí ṣùgbọ́n yẹjúùsù tábàán mọ́lá yẹjúùsù ìtìtìlálẹ̀ èyàn lè fi kọ́sùlù pé èyàn fẹ́ lọ bẹ mọ́sáàsì ànábíwò bọ̀bá wá dé mọ́sálásí owó lòrò ọ̀fẹ́ kó wá mọ́sálásí ó fi sálámọ̀ sí ànábí sallallahu alaihi wa sallam tí kí ṣe ní àmà ń sọ̀rẹ́ o láwọn oníbídí ànábá gbé náà gbé lọ́tọ̀ náà gbé lókè náà jùwájú náà jù lẹ́yìn nínú nǹkan tí kí ṣe ní àmà tí wọ́n wọ̀n sí nìyẹn so eléyìí yìí ṣe nǹkan tó tó pàápàá bó ti dẹ̀kọ́ mọ́ látọ̀dà àwọn oníbíjà àfá àbúlẹ́lá ìmọ́kùnlé sí yìí tó jọ lórí ogun tí wọ́n jà òun náà ni hadithu nuzul wasifa hadithu tí ànábì sallallahu alaihi wa sallam sọ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala yanzilu rabbuna fi sama'i dunya min fi kulli thuluthi al-layl tólùtùlà àfihàn ní kúlìlà ìlà ànábì sọ́làsọ́là ní ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ sí sọ́mọ̀ tó kàn sọ́mọ̀ ayé ní gbogbo ìdá mẹ́ta òru yóò àmọ́ bẹ̀rẹ̀ wípé alìyé mustafiri fa'asirla tààlẹ̀ tí ń wá oríjì ọlọ́run tí ni ọlọ́run bá oríjì tààlẹ̀ tí ń wá ọlọ́run bá ló ní tútúbá tó gbà tútúbá rẹ̀ kí n tún bá ní oúntọ̀ lórí tààlẹ̀ tí ń fẹ́ bá tààlẹ̀ tí ń fà àwọn oníbídà àdébì wọn bá pàápàá àgbójúlẹ̀ tó mọ́ àwọn ọmọ àwọn ọmọ wa ní mísọ́rọ̀ ọjà wọn tí wọ́n tọ́jìnà tí ó bá jiná nínú tawhid àti àkídà ó dáládùdà náà ó dáládùdà náà wọ́n sáwà bá mi àà àwọn ẹmọ́ àà ìjùmọ̀ ṣẹlẹ̀ kíláàsì lómi kí ló ṣẹlẹ̀ kà pé ọ̀gá ló ọ̀gá tó káwọn ní tawhid ló wọlé ẹ̀wọ̀n kan rìjára tá a tó kẹ̀kẹ́ fún ó tó kẹ̀kẹ́ fi ó mú kẹ̀kẹ́ owó pẹ̀lú ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ ní ṣúlùsù ẹ̀láyìn mẹ́láàfíì pé ìpínkẹta òun tó sọ̀kalẹ̀ pé ní kan ọlọ́wọ́ sọ̀kalẹ̀ ó agbára rẹ̀ sọ̀kalẹ̀ nítorí gbogbo àwọn tààrí láti àṣẹ àrẹ́rọ̀ àlùbáàfìlà gbogbo àwọn tààrí láti àwọn àṣẹ àrẹ́rọ̀ mọ́ sí rẹ̀ àbáyẹn sá kó wá àwọn ẹ̀sá nìgbé àwọn mú dání ní ọ̀dọ̀ láwọn òbí wọ́n ní ájúmẹ́tì àfà rẹ̀ òní wípé ẹwùn lórí ó ní tó àbùkọ́rọ̀ mẹ́sì wípé ìfìláfù mọ̀tọ́lẹ̀ mọ̀sábà àsìkò tílẹ̀ mọ́ ní England kọ́ ní ilẹ̀ mọ́ ní London àsìkò tílẹ̀ mọ́ ní Nigeria kọ́ ní ilẹ̀ mọ́ Australia lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ní Malaysia báyìí wọ́n múra sí kásùnbà lọ́wọ́ àsùnbà ọ̀la ni o àsùnbà Malaysia presently báyìí wọ́n múra sí kásùnbà lọ́wọ́lọ́wọ́ ní Malaysia pé ọ̀gá ìwà sọ wípé ẹ̀sìbárì mọ̀tọ́ọ̀lẹ̀ wípé ibi tí fájìrì ó ti yọ ní gbogbo àyè láyé ó yàtọ̀ síra wọ́n ni wọ́n níbi yẹ́ bẹ́ẹ̀ pé sọ pé tẹ́ bá sọ wípé ọlọ́run bá sọ̀kalẹ̀ ní dàsí mẹ́ta òun tẹ́ sọ pé dàsí mẹ́ta òun yẹn ní àbí lápèjúwe ní Mexico àbí lápèjúwe ní Georgia àbí lápèjúwe ní Sweden ẹ̀rí ó ti ṣe ìdíkáàlù lórí ó ti gbọ́ rẹ̀ eléyìí sì ní nínú múrù gẹ̀ẹ́bíyàn ìtò àmùkọ́rọ̀ ní àti ìdárí tó lọ́jọ́ máa ní pé ìyí tó bá ti jẹ́ ẹ̀tì kọ́ ọ̀hán lọ́pọ̀lọpọ̀ ọba láyé alìkẹ̀ wọ́n yí bèèrè ìgbé tó òkùnkọ̀ tó bá jẹ́ amẹ́lì ẹ̀tí èsì àtúntò tó jẹ́ fárínù bí amẹ́lì yẹn lè bèrè dúà afọ̀nṣe ẹ̀ka sọ̀rọ̀sọ̀ ẹjọ́ ẹ̀ka fún ìmọ̀lẹ́ àlọ́lá ilé ìdíje bí dá torí dá mẹ́sì àlọ́lá àbí iṣẹ́ kọ́ ẹjọ́ bó ìmọ̀ àṣẹ tíwù ilé ìdíje bí dá torí pé iṣẹ́ yìí ẹjọ́ kẹ́rìbà ti ti wà ẹ̀hẹ́n ò ń bọ̀rọ̀ bọ̀ oníbàárà rẹ̀ bá olùbọ̀ òbẹ̀rù ti wà wọ́n máa fún afurasí pé kéèrè mọ́ mídíà ní ó ní wọ́n mọ́ somebody goes down into our mouth, apparently you have to do what you will. What's wrong with you? What do you want to watch? That is two hours down on me. Sọ́nà ọba àríjọlá ó tẹ́kọ̀tẹ́kọ̀ rẹ̀. Kàmáyẹ̀ ní kùbì jàlá nìí, bó ṣe wà ní ìbámu sí títóbi ọ̀rọ̀ ọba Subhanahu wa ta'ala. Wà bèèrè ní lọ́wọ́ rẹ̀ kò tẹ́ gbọ́rọ̀ níyù ṣùgbọ́n àwọn àṣáyọ àwọn ó fẹ́ fi ọpọlọ ó fẹ́ yí báìbù wọnú àwọn nùsùsù tó tẹ́ nùsùsù akọ̀díyà tó lè pé lèkàtùn fi ha lámọ̀jà ọpọlọ ò ní nǹkankan tó fẹ́ sínú rẹ̀ ju wípé wọ́n ti sọ́yìn ká bàbẹ̀ náà tẹ́bi tí ilẹ̀ tí mọ́ àbíbi tó sùpá tí yọ ní gbogbo ayé ìgbẹ̀ yàtọ̀ síra pé tọ́lọ̀ náà ní wà tàjá sí àà tí ó sọ̀kalẹ̀ bí tí ó sọ̀kalẹ̀ bí tí ó sọ̀kalẹ̀ bí tí ó sọ̀kalẹ̀ bí mọ́ á ní kò lé ákìlù ló fi gbé wá pẹ̀lú gọ́lọ́n ákìlù náà láàrín dá padà bọ́ mo ní 100 kò ní wọ́n nílẹ̀ yẹn laptop ní wọ́n ní bẹ̀rẹ̀ tó bá open facebook page lórí android tó open lórí system rẹ̀ àkáǹtì yẹn the simple account ìwọ́n náà lórí àkáǹtì yẹn wá mú android yẹn wá bẹ̀rẹ̀ àtàlámà lẹ́kọ̀ọ́ stars ṣẹ́ wà lẹ́kọ̀ọ́ fẹ́ wá bá ní sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì orí fóònù ló ti tẹ̀ at the same time tó bá orí laptop tó wà níbẹ̀ ọ̀yà ọ̀rọ̀ yẹn náà láwà ń bẹ̀rẹ̀ bọ́ tó fọ́ ọkọ̀ kíbọ̀ ní àtọ̀ ìnáwó àbọ̀ fọ́ ọkọ̀ kíbọ̀ látọ̀ ọ̀pọ̀ fọ́ọ̀nù ló wà lọ́wọ́ ẹ̀ àbí òtáàtì náà lẹ́dì láì wàlẹ́ sálà àmúwà lè

ẹbá tó ń káyẹ́ bá ṣe tẹ́wọ́ sókè bá máa bẹ́lọ́ fún àà olówó ìkọ́sìdì ní ipe ìdí bomi olùgbé ọlọ́wọ́ bá ga nínú ọkàn ibi díẹ̀ ní kó wá sí ń lọ náà nìyẹn ó tí ó mọ̀ bá fọ gbogbo àwọn ìdọ̀tí ẹ̀dà lòlú ọpọlọ rẹ̀ ní tí ó pè nínú ẹ̀ tó gbé wá nínú tó mọ̀ sí báwọn èèyàn wàbí táàlì ló mọ̀ sí lọ́sùrù àkílà àṣàyà so nínú àwọn wàhálà fìtínà tí àfa àbùdẹ́nì tí wọ́n kàn lọ́dọ̀ àwọn onímídà iṣu ìwà bẹ́ẹ̀ iṣu ọ̀rọ̀ nùzúù wà bẹ́ẹ̀ débi wípé ọ̀rọ̀ yìí hot débi pé subhanallah ìgbà tó dé stage kan ibi tí àfa àti ṣe halkọ́ wọ́n ní tí àfáà mi náà kó náà nílé kó náà mọ̀ sí halkọ́ at the same time láti fi lè ti tẹ̀síwìs fún àfáwà àbújẹ́nà lọ́pìsí ìgbà tí ó wá wọ́n rí pé àwọn èèyàn sàǹfààní pẹ̀lú wípé lédè bá ń sọ̀rọ̀ ilé òun sọ̀rọ̀ àwọn àrígbé òkè kí àfá àbújẹ́nà àdìmọ̀pìsí àti àfá àwọn ẹ̀yẹn náà nínú Hanbali àwọn wá òfin òkè ẹjẹ́ ká mú tẹ́mọ̀ tọ̀tọ̀ kí ni mo ṣe lè ní ẹ̀yìn júmọ́ mubasharatan tí àbújá ní mọ́sílẹ̀ ní ẹ̀yìn áfírí mubasharatan ó lọ bẹ́ẹ̀ wọ́n tún wá gbé ohun gọ̀ọ̀kan ṣe tó jẹ́ ẹ̀lòmí àìdílà káyè ní òbí wọn náà ọ̀tọ̀ ìfù lẹ́dì láàzábùrọ̀lá pé ẹlòmí ìpolú ní tó kọ̀dọ̀ wọn náà nìyẹn wọ́n bá gbé òun kan ṣe pé kó lọ dásà dárúkọ àfà ibùn hanbali ọba sọ́dọ̀ àfà ibùn hanbali ó ní ẹ̀yin ẹ̀sí àwọn èèyàn ẹ̀yin ẹ̀jẹ̀ káwọn èèyàn ń gbọ́n sí àwọn olùmọ̀mí ń sọ ọ̀rọ̀ tí nìkan lẹ́fẹ́ pé nígbà tí nìkan tó ń kan kù wọ́n kó nìyẹn ó jẹ páànù tó àdó síra yìí ó jẹ páànù àti pọ́ọ̀tì wọn tọ́jú àjíb náà ni wọ́n fẹ́ lé àfáwà àbùdé náà lọ́ sí wọ́n fẹ́ lé wọn kó Damascus ẹnìkan wá lọ bá wọn lọ ẹnìkan wá ń lọ yẹn àtàwọn èèyàn tẹ́ wọ́n kóra wọn sòdí wọn lọ bá hafir àwọn àfáà náà bí láì wọ́n bá gbogbo òlú jẹ́ wọ́n dá ogun ọ̀gbọ̀n fáwọn èèyàn lọ́wọ́ gbogbo ọ̀fẹ́ náà lè yàn wọ́n síwájú wọn àwọn nìkan náà ni wọ́n wà níjọ́ náà tí ó fẹ́ bá àdúgbò àti lójọ́ náà wọ́n bá ṣe ìsìnzá àfà wọ́n pè àfà wọ́n pè àwọn oníbíyà in tó bí tíra yìí mo ń sọ yìí o tíra yìí akídàtù hafi tẹ̀kí ìbín abdulgadi abdulwahi alimọ́kùsì tó bí tẹ́ bá rí àwọn àfá tí wọ́n kọ síra lórí àkídà pé wọ́n lè lọ́gbẹ́ àádìí àkídà túnà iṣu kan ló ṣẹlẹ̀ tó bí síra yẹn wàhálà kan ló ṣẹlẹ̀ tí wọ́n rán tó bí síra yẹn ní tó bí síra yìí síra yìí àkídà alùsùnà ọ̀jọ̀má òní bẹ́ẹ̀ àfáà wa ọmọ àbámúsìn àbáà Professor Abdulrazak ah, Al-Badri wọ́n wá ṣe ṣẹ́rì rẹ̀ fíìmù jẹ́láàdì dọ́kọ̀ tíra àti mọ̀mú dání ṣẹ́rì rẹ̀ ní wọ́n pè ní tẹ́sí tírọ́tùlì mú tẹ́sí ṣẹ́rì fún àkíńdà sí alhafiz abdulgani alimakadisi ó ní mọ́sínú wọ́n fà lọ́wọ́ fà bọ̀ wọ́n ní ó dáná ìwọ́ kọ́ ń tó gbọ́yé ó kọ́ sílẹ̀ nígbà tó kọ́ tán àwọn tọ́ náà kọ́ àwọn ni ìtò kọ̀ ìtako táwọn tó púpọ̀ pé bẹ́ẹ̀ ni ó tako ọba mìlọ ìka tí tó sọ ní pé ìwọ nìkan ló wà ní òdodo àwọn bí 500 tí orí báàtì ló wà ó ní bẹ́ẹ̀ ni orí báàtì ló wà orí báàtì ló wà wọ́n sí lórí òdodo náà bá ti sọ nǹkan tí mò ń sọ yìí orí báàtì ló wà ló fi jẹ́ wípé nígbà míì òdodo ti kárí nọ́mbà òdodo kì í káàrí nọ́mbà lọ́pọ̀lọpọ̀ gbà wáyé tuntun àtàrọ̀ mọ́tò àrùn ìdí ló dáhùn tẹ̀lé ìgbà ìgbà tí àfáwà àbúbákì tí wọ́n gbogbo sí àwọn tí wọ́n láwọn ò ní yọ sàkámọ́ ní sàkámọ́ ní sọ́lá sọ́lá jáde láyé nínú ọ̀sọ̀ àwọn sàbí sàbẹ́ tí nínú òbí ní ọjà àbúbákì ní kó sí kó sí ṣùgbọ́n àfáà títí tọ́nà tó wá rọ ọkà àwọn tó kù náà tí wọ́n tó wá padà wá tẹ̀ ibi tábà wá bí ó ní àtúnlánà kúlà mọ̀ fárọkọ̀ báyìí nà sọ láti wọ́n kàkà ẹ bá ṣe ìpínyà láàrin zaka akínú àìbàwọ̀dà bá ṣe wọ́n tẹ̀lẹ̀ so nígbà òdòdó kí káàlì nọ́mbà fàlà òṣèlú ọba ẹgbẹ̀ lọ rẹ̀ gbá tí ẹ tó sọ ní pé wọ́n nìkan ló wà nínú ọdún oníbẹ̀ olùkọ́ lọ́dún afẹ́fẹ́ tó sọ ẹgbẹ́ tó sọ wàláwọ́kánú mọ̀láyìí bàláyìí ọjọ́ bílíọ̀nù ọ̀sìn rẹ̀ ọ̀rọ̀ ìgbóná ó gbé oníwọ́sùn náà sọ̀rọ̀ ẹlmíyà afáwà ìlú kùdánà alimọ́tò àwọn sọ fún àbá àbùdẹ́nì àlùmọ́tò ti pé mọ́ lọ èmi ti tó mú wọn àbá àbùdẹ́nì ní pé kó dáwọn lọ mọ́ lọ ìgbà tí wọ́n ń sọ ìrìn lọ́wọ́ iṣẹ́ ti dé àtọ̀dọ̀ba pé ẹ́ òun àfẹ́ nìkẹ̀kan kó wá nìyà bàtà ní ó gẹ́gẹ́ láti gbé ó gẹ́gẹ́ ní kó wá nìkẹ̀kan ìgbàwó nígbàtí àfáwà sáà dùn bẹ́ẹ̀ sáà alimọ́tìtì àbáàbẹ̀rẹ̀ ní máa àfihàn ọ̀la ọlọ́run àti lára fún ọ̀sẹ̀. nígbà tí a fáwọn àbúgbẹ́ alimọ́tìtì tí wọ́n débẹ̀ ìnáṣọ́ra ẹ̀ gbóná ó họ́ ṣùgbọ́n pẹ̀lú òkú ọlọ́run ó tẹ̀ gbogbo wọn nílẹ̀ bí wọ́n ti pọ̀ tó tẹ́gbọ̀n pé òdodo òdodo ló kọ méjì òdodo náà ni òun náà ni ó sì máa lédè kódà tí irọ́ kó bu aṣọ òdodo òdodo padà borí irọ́ ni bí ti láì sáà àfáà wa borí wọn ìkòkò sí ní gómi ó tún bẹ́ni ó wà á lé mórí wa kó fún àsọpọ̀ tó ẹgbọ́ wà ní ìlú ìtọ́yá alẹ́lẹ́ ìta wọ́n lè àpá àbẹ́ni àìmọ́sí sí wọ́n ni wọ́n jáde kúrò ní ìlú Damascus wọ́n lọ irú fìtínà bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n dé ìlú báhánábà wọ́n pè ní báhánábà kú ìlú kan ní jẹ́bẹ̀ ní lebanon atakan mọ́nàzára mọ́dúdà atakan ìgbà débẹ̀ fìtínà yẹn tẹ́lẹ̀ ọlọ́gbọ́n ọjẹ́ ni wọn wọ́n tún kúrò mẹ́ ìgbà tó dá zaan fìtínà tẹ́lẹ̀ ọlọ́gbọ́n ọjẹ́ ni wọn wọ́n kúrò mẹ́ táwọn náà ti dá àfáà ṣùgbọ́n nítorí wípé in tí àfáà wa àbògbẹ́ni alimọ́tòrìsì tí wọ́n pẹ̀lú sí ó ká aláfà sí mọ́ àbá alimọ́tòrìsì sáláfí làwọn atari wọn àwọn eléyìí àṣáyọ̀ òun làwọn láàyò tí ó lè láì mọ̀kánà àwọn sọ wípé ọlọ́ọ̀bà ò sí níbì kankan ọlọ́ọ̀bà ò sí níbì kankan gbogbo obi náà lọ́ọ̀bà bẹ́ẹ̀ ni gbogbo ọlọ́ọ̀bà bí i ní òbòdó ọ̀lá tó lè záàtì ní ọkọ̀ náà ní ti pàápàá ọlọ́m̀bẹ̀ ní ìjà lára ṣe ẹgbẹ́ òdó kan bẹ̀rẹ̀ àmọ́ yẹn ní ìjà lára ilé ìní tàwa sútù tí a lù sínú ọjà máa ní lára àwọn tó lọ́pù tó kù àwa ti tu àwọn ìjọ́ ni alimọ́sí sí wọ́n bẹ̀rẹ̀ halakọ́t ní sọ́ọ̀ àwọn kìí tàbí tó wọlé tó wọlé tó wọlé tó wọlé wọ́n fẹ́ lè jì láwọn láti ìlú òdìmí sọ́rọ̀ wọ́n fẹ́ lè wọn láti ìlú òdìmí sọ́rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá fi hakim ìgbà náà ọlọ́wọ́ bá lè lọ́lá ó fi ṣe sábàbí tí a bá fi dúró ní mísọ̀rọ̀ láwọn àti kan wọ́n ṣe ìfọ́ fàfà pàápàá òkúrọ̀ sí hálùkọ̀ mọ́ wọ́n sì jì mọ́nú lé

a musonafáàtù mú àwọn tíra sí àfáàpọ̀ àwọn tí a bá fà pọ̀ sọ́nà pàtàkì lọ́dọ̀gbọ́n ní tẹ̀fíran ìrìnà pàtàkì ní fàájí alìmọ̀fídàtí alìmọ̀fíà lọ́pọ̀ ní hamayel a page 17 wọ́n ní àbí 17 wọ́n ní àpáwà kọ àwọn tíra lónà ọ̀nà tó pọ̀ wọ́n ni ká sọ díẹ̀ ibẹ̀ alkamari asmani hijab alkamari asmani hijab tíra inú jẹ́ ìwà tàbí ìlú tó ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn rijal tó wà nínú kútùbù síta pátápátá àfá ìlú kọ wọn ilé ìsí àfáwà tó gẹ́lẹ̀ àfáwà àyíkí tí wọ́n jẹ́ bàbá ìyàwó inú pẹ̀lú mọ́mù ní bí ọmọ wọn ní inú kẹ̀tìrì fẹ́ sábà ń ka àwọn àfáà tí ó kọ́ inú kẹ̀tìrì mú kéwú wọ́n máa ka ìyàwó inú kẹ̀tìrì mọ́ tó jẹ́ ọmọ àfáà yìí tó jẹ́ ọmọ ìmọ́mù ọmọ tó kọ àwọn àkọ́kọ́ rẹ̀ inú àbúrò tí àwọn ọmọ ọmọ lọ́gbàgbà àtàzíbì kàmọ́ àtàzíbì kàmọ́ láàkùn jẹ́ agbékí wájà yìí máa gbà fún ẹ̀ ó gbà fún látòkè nílẹ̀ 33 bọ́ọ̀lù fáfún ọdún ìdí ó nìyàwó inú tẹ̀sí ìkan nínú àwọn àfá inú tẹ̀sí wọ́n bá ń ka akọ́ nínú àwọn àfá inú tẹ̀sí wọ́n káyàwó rẹ̀ mọ́ fáfún ọdún ìdí àfá tù ní olùmọ̀ ní àwọn ọmọ kọ́ bẹ́ẹ̀ ní àwọn obìnrin ṣùgbọ́n wọn hàn hàn nínú adáwà kọ́lá ní ìyàwó wọn àgbà ìwọ̀n ilé nínú ìmọ̀ wọ́n ó nímọ̀ pé gan dídàn ṣùgbọ́n àbá ẹ̀ta adáwà kọ́lá ní wọ́n di ó hàn wọ́n di ó hàn kó máa àti pé wùrúdù ó máa pọ̀ ẹsẹ̀ ó máa pọ̀ nílé wọn ṣùgbọ́n àbá ò jẹ́ síyàwó rẹ̀ hàn àwọn èèyàn mọ̀ wọ́n sí onímímọ̀ ṣùgbọ́n onímímọ̀ ni wọ́n bí máa rẹ̀ kẹ́lù ṣùgbọ́n ọba ìjọlá ó bá àwọn bóyá one out of one thousand obìnrin tí ó dènà dáadáa yóò ní ṣe pàtì bọ̀wọ̀ ẹ̀fọ́ wọ́rọ̀ lọ́sílẹ̀ torí náà àwọn obìnrin tí wọ́n dènà ó ní Fatima bí tòun sí tó jẹ́ ìyàwó àfáàwà ibnu kẹ̀sí tó kọ́tẹ̀ sí ibnu kẹ̀sí yẹn tòwòsílà kàzílù kamal òun ni ásìlù àà sílà alkamal bẹ́ẹ̀ni ìjà òun ni ásìlù sílà kàzílù alkamal tí ibn hajar wá ṣe tààzímù tààzím tó ìfòfin tẹ̀kìrìmù tààzím kọ́rọ̀ wà nígbàlá tó wà ṣe wà fáwà wọ́n wọ́n wá ní wọn alẹ́ fèrè ìjà ilẹ̀ tó fi ta àfáà ní ìlà ìlú sílà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ láyé nípa àwọn ìjà ìlú kútùbù síta kútùbù síta mẹ́fẹ́ẹ̀fà Bukhari Muslim ibn Majah àtàwọn mẹ́ta tó kù gbogbo àwọn narrators ń bẹ nínú sílà mẹ́fẹ́ẹ̀fà pátá dictionary wọn òun ni àfà ìkọ orúkọ wọn bàbá wọn yunifásitì àwọn àfà wọn àwọn ọmọlẹ́gbẹ́ wọn gbàwọn náà gbogbo ẹ̀ lẹ́yọ̀kọ̀ ọ̀kan ó sì kọ́ báwọn so a rí pé iṣẹ́ kékeré kan ní àfà náà ṣe kọ́nà kó bá sán lẹ́sẹ̀ wọn tí a náà sì wúlò fáwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ pàápàá jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àrí ní nǹkan bí ọ̀sẹ̀ méjì tó kọjá a ṣe practical work nípa àwọn àrí tó ànùsọ̀ ìbùkárí àwọn apákaná àrí tó ànùsọ̀ ìbùkárí gbogbo àwọn tí àyè ni mo kó wá sínú class táwọn ọmọ ńlá àkúyọ̀bọ̀ tí wọ́n ń ṣe tàbí ìsànbẹ́ẹ̀sẹ̀ ìgbà àti òṣìṣẹ́ láti ìsìnlẹ̀ lórí hadith kan tó lé wọ́n lẹ̀ lọ 45 minutes hadith kan tó lọ 45 minutes nínú ayé iṣẹ́ ìlú mẹ́ta ní oṣù láti yá sí bukari rìjáàlì mẹ́ta náà ní o wọ́n lẹ̀ lọ 45 minutes mo ti ó ní o tábà fún ní ìsinádùn náà sí nìkan ìsinádùn ayé yẹn o tábà fún ní ìsinádùn náà sí ẹgbẹ́ rìjáàlì mẹ́sàn-án ni answer ìsinádùn ìsinádùn wà náà sí ìjù the mẹ́sàn-án ní bukari

ìpé àràkéyẹ̀ mọ́ ti ké ń dá ó lẹ̀ ń gbọ́yẹ̀ ó bá ti ní ẹjẹ́ síbẹ̀síbẹ̀síbẹ̀síbẹ̀ ìdáàbò dáàbò ní dáàbò tó bá ti dìbò ẹ̀kẹ́ dáadáa ẹ̀kẹ́ dáadáa iná lọ́ha yòṣìbò láàbdà ìdá àmìlà àmìlán àmìlì ti nàrú yorùbá náà sọ ọ̀rọ̀ wọn ní àgbàtán láàgbọ̀ rẹ bá a bá dá sọ fún tán

àzọ́ìrí àlìkiri àfihànlọ́ wọ́n ní tíra rí àkánù súnmọ́ ohun ilé ìtafẹ́kà yíò ọ̀dàmúdárì tafẹ́kà fúnra rí ìyàtọ̀ àláàrin àlàkánù súnmọ́ àti àkánù kúbùrọ̀ àlàkánù kúbùrọ̀ in tó jọ sí bẹ́ẹ̀bí náà ni ṣùgbọ́n gbogbo àwọn àhàdìsù rẹ̀ pátápátá inú kútùbù sí tà ibẹ̀ ni wọ́n ti wá yọ súnmọ́ tí wọ́n ṣe tẹ̀ríkìzẹ̀ lórí sọ̀hìnkáyì Bukhari àti Muslim so kúbúrọ́ nínú kútùbù síta àtàwọn tíra àdíjì àbí mẹ́ta àbí mẹ́rin ní súbúrọ́ nínú Bukhari àti Muslim olótẹ̀lẹ̀ aláàtàmì kúbúrọ́ àfáwà àṣẹ̀mìl àzùwẹ́rí hafizahullah wọ́n sì tàkìdì àtàmì kúbúrọ́ náà wọ́n sì tún súbúrọ́ wọ́n tẹ̀sí ti fúrọ́ al'amuru bil ma'ruf wa nahyi 'anil munkar àfáwà samir zuhair al-misri àwọn náà ni wọ́n ṣe ilé ìbákan náà ní ìparí wọ́fàtí ikú àfáwà àdùgbẹ́ni al-mafisi kọ́lá wà ládìí alhafi abu ọmọ wọn alhafi Abu Musa maridu abi fi rọ̀bí awwal wọ́n ní àfáwà àbùgẹ́yìn ọmọ sọ fún ilé ó sáìsàn àìsàn kan tí ó lágbára mọ̀ná àwọn òmìnà kàlámọ̀ ìkìyà tí lè gbé wọn lè ìgbé wọn lè sọ̀rọ̀ wọ̀ṣtádá sí tàtà àṣàrà yọ̀wọ̀ àìsàn ilé òjò ọdún ti sí وكنت أسأل كثيرا ما تشتهي الله اسمع بيضا ومبقى كني جدن فيه كني جدن فيه فيقول عفا يوم صيفي أشتري الجنة أشتري الجنة àwọn ń bẹ̀ẹ̀gbẹ́ àjẹ́nà aṣẹ́yí rahmatan lọ́ọ̀lọ́ọ̀lọ́ àwọn ń bẹ̀ẹ̀gbẹ́ ìtẹ́ ọlọ́run kó gbọ́ àwọn dárú láàrẹ sí ìlú aládáyìí wọ́n ní nǹkan méjì tí bàbá ìmọ̀ sọ láti pè ní wọ́n mọ̀ sọ pé àwọn ń bẹ̀rẹ̀ ìjọ náà àwọn ń bẹ̀rẹ̀ ìjọ ọlọ́run fàájì tó mú ìmọ̀ ìhà mo bá gbé omi tó gbóná wá àmọ́ dáyàdà tó bá náwó rẹ̀ àwọn tó àti mo bá pẹ̀lú fàájì mo bá pàdù àlá fún bàbá mi láti pè ní fàájì fàkọ́rẹ́ àbdọ̀lá àbára sọ ibi ilé àbúlá tó ń sọ nìyí náà wà kọ́ fẹ́ kírun fún wa kó o sì tẹ́lí fúfú yẹ wọ́n ti bá bọ́ra tí wọn ẹlòmíì yóò mọ àwọn jẹ̀mọ́ ẹ̀sìn mọ̀rọ̀ ọjà ilé tí ó dá ohun tí kùn dọ̀rí wà ní kùn zulhaja àìrẹ́kọ̀ ọ́tàmà tọ́lá rẹ̀ sórí ẹ̀sẹ̀ láti ó bẹ̀ẹ́nu ní ẹ̀ tó lẹ́ ó bẹ̀ẹ́nu ní ẹ̀ tó hájá tó tọ́lá bẹ́ẹ̀ ṣe mọ́rọ́jà ní tààjúd ẹ̀hẹ́n ó òun kí tó àwọn sọ pé wà kọ́ fíìmù tó ń ṣe ní fúfú yẹ ọ̀sọ̀ láìsẹ̀ ìjọmá onígbà tó rò mọ́ ọ̀sọ̀ lájá àdìsàn àbákí olórí ìjọmọ́ tó mọ́ jẹ́ láti ìdára sí lẹ́yìn náà wọ́n á jẹ́ kò sí bí orí wọn pàkọ́ọ̀lù ọwà sọ ilé ìkra ìyàzín ka súra tó yàzín pàkọ́rà tó wà bó bá kà á wàjá àlàyé mi ó bá ń bẹ̀ lọ ó ṣàdúrà kásáré náà onípásìkò iná kàrà sílẹ̀ ìmọ̀ káyà pé nígbà tó ìgbà bẹ́ẹ̀ jáde lára lára ẹni tó fẹ́ tó fẹ́ ṣe aláìsí àdéjì máa ń bòyà sáà sára ẹni sọ́là sọ́là sọ pé nígbà wà làmọ̀ sáfún sórata yàtín pé ni wáyà nígbà wà làmọ̀ sáfún yàtín ànábì ní ẹmọ àkàfáwọn fún ní yàtín apákan náà wọ́n olùmọ̀ wọ́n sọ pé àdéjì náà fún fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n àfáwọn ẹni báàlù wọ́n sọ yìí pé lọ́dún àjẹsí náà dàbí

ولكنه شخص آخر مجهول wọ́n ní ọkùnrin ní ìpínlẹ̀ mẹ́jùún alẹ́mọ̀ ìtumọ̀ mẹ́jùún tí wọ́n tí bá tó àwọn àdíjẹ̀ ní ṣégún ní òmìnirálàájá ní tó lè múrálàájá ní pé káàkìjámù ìdúró káàrọ̀ wípé jẹ́ àhálà ẹ̀rí ẹ̀tọ̀ ìpù ní ó ṣe kí ni ó wà mọ̀ ayá àmọ́ ọsọ̀fàgbà lágbàjámọ́ lágbàjá ni a lè ṣe ìgbáàtú ìtìsọ́ọ̀lù láàrin wa àti àwọn ìjáàtú àrùsánà ti ti jẹta kiri látò fi tẹ́gbíyà tí ó bá ti sínú alìbàdà lọ ní wàhánà omi oní ìmìlítà ní fàbólì wọ́n sọ ìpé àádá àjàwà àfẹ́sọ́rọ́mú àbàbá mi ogun ní ìfẹ́ẹ̀lò ogun kọ́ọ̀lá ya rùn lẹ́yà mọ́rán láti ilẹ̀ náà onílẹ̀ ọmọ mi kò sí ìdọ́kan tó kù ikú lónìí báyìí ẹ̀wọ̀n dọ̀gbọ́rọ́bà àwọn olùmọ̀ràn àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run àwọn wàyí ọlọ́run tásìkò bá ti ń tó wọ́n mọ̀ ní ìfúramọ̀ àrùn mọ̀ fún ọjà àsìkò àtúntò ọlọ́ọ̀bà àlejọ́lá ìjọba àwọn ọba pàdé ọlọ́wọ́ sí ilé ọjọ́ tó dáa fún aláyé ọlọ́ọ̀bà àlejọ́lá ó ti wá ń pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìrákùnrin àtàmọ̀rọ̀ ìlú fakulti mo tọ́ aṣọ bàbá yìí pé máa tẹ̀sẹ̀ yìí tẹ̀sẹ̀ yìí ṣe á ya ìtò ojú nígbà tó fẹ́ bàbá ní àṣẹ yìí náà lọ́rọ̀ ìlà àwọn ìlú ìlà ìsìnkánì mọ̀tàrà mọ̀ ó náà tẹ̀ àwọn ń bẹ̀rẹ̀ mo fẹ́ pàdé ọlọ́run lọ́sùn fàbólítò máa ló ṣe ilé ṣe wọ́n a sọ fún pé tọ́lọ àbá mi àsọtẹ́lẹ̀ lọ wá fẹ́ sọ fún mi báyìí fọ́ọ̀lù wọ́n a sọ ilé máa rí àlà àhàlì ṣe kò sí ìkankan tí mo fẹ́ sọ fẹ́ni kankan wà láàrin àlè àríyá ṣe ẹni kankan òsì lẹ́tọ̀ kankan lọ́dọ̀ mi èmi náà òsì lẹ́tọ̀ kankan lọ́dọ̀ èèyàn kọ̀ọ̀kúrú ọmọ wa sọ pé tọ́ ọ bá ní tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ bí i ẹnìkan jọ lówó àbójẹ ẹnìkan ló ẹ̀wọ̀n gan kéèyàn jáde láyé kó má sì ní ẹ̀tọ́ ẹ̀yìn kankan lọ́wọ́ kẹ́ẹ̀dì kankan náà má sì ní ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ó lọ sọ́ọ́fí ọlọ́dàmù ọlọ́dàmù tí wọ́n kú láyé já lọ sọ́ọ́fí o tí wọ́n lúgbà ara òjì rání ìyá lọ rẹ̀ pé mo lọ́wọ́ ó fẹ́ ìjẹ́ kàtà ní pé ó lọ rání ìyá lọ rẹ̀ pé kò ní tẹ́kàn kan lẹ̀ gbogbo tẹ́lú ti bí ní so bàbá ìlú wọ́n tó lọ wọ́n lẹ́rù kò sára àmì ní owó wọn wọ́n mọ̀ parí bàbá rẹ̀ pè bàbá rẹ̀ sọ wípé wo ilé ìlú tí mo kọ́ gba òtútù àmì tẹ́ fọkọ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run àtọ́lọ́wọ́ láàánú wọn lè sọ́lẹ̀ máa ń bọ̀ wá lọ́gbọ́n ní olú ayé gbé àlọ́ ààrẹ ayé ọlọ́gbọ́n ìlú gbé àlọ́ bẹ̀rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àmàlà fún yìí kọ́ọ̀lá kò sí káàkiri tẹ́kọ̀ ọ̀lọ́ ẹwà àwọn ọlọ́run àwọn wòlíì ọlọ́run àwọn ayé ọlọ́run ó ní mò ń sàtọ́lẹ̀ fún ọkọ̀ apáyọ̀ ọlọ́run wà láàrin ààrẹ àní ó ní wọ́n ní ha fàtọ̀tà látọ̀ á ti rí kó o sì máa ṣe àmójútó ìtẹ̀láṣẹ rẹ̀ ọjọ́ àjọ máa fi ìlànà ìjọlọ̀wó àwọn ìpàtàwà tó dé láwọn èèyàn wá bẹ bàbáwò sásàlàmù ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ àlè ọ̀bádá ọ̀sálàmù ọjọ́ àjọ ìlànà ìbábẹ̀dà rẹ̀ náà rọjọ́ ẹwùjọ́ ọjọ́ wá kí á láàrin kúrú láìlá ìjọba ẹwọ̀nlá àwọn tó ẹ̀ká máa sọ fún ẹni tó bẹ́ẹ̀ sí pé kó máa sọ láìlá ìlà ẹni tó bẹ́ẹ̀ sí tó ọkọ̀ mọ́ pé ẹ máa sọ ipé láìlá ìlàlá ilé ìkò lè máa bẹ̀rẹ̀ nítorí pé kẹ́ńtírọ́tù mùdáwà náà ti díkì tí èèyàn bá ti ní mùdáwà náà tó máa ń ṣe àṣìkáàrù gan tàbí oníṣẹ́ kan tí máa ṣe gan ìdánwò àbáwálẹ́ ní àkúrẹ́ wọ́n jáde náà ìkọlọ̀ gbogbo wa lọ́dún sọ ìgbà tí wọ́n sì

ìjọba àkọ́lá ó ní sọ́mọ́ sọ fún òun pé òun ó kù lọ́la ó ní láàzí ìṣe àmìlẹ̀ àmì ráwọn pé ọ̀la ló kù láàzí ìṣe àmìlẹ̀ àmì ìrìn ní kàlẹ̀ ìkún sẹ́kẹ̀kẹ́ yáà ọ̀la ni àá sí ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀ torí pé iṣẹ́ àlìjẹ́ náà wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀ ilẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ó sì mọ́ lára bẹ́ẹ̀ so gbogbo bàbá sì tó bá tó tó ìbáfẹ́ jáde lára ọlọ́run ó ṣe lọ́rùn fún wọn tí wọ́n fi pẹ̀tẹ́ ní ìlú láìta wọ́n ti kọ́ mu jáàlá ó ní fálámà ọ̀gùn nígbà kan láti di jáàlá ìrẹ́tì láti sọ̀tọ̀tà ẹ̀ bàbá tó máa ń ṣe àṣàrò pẹ̀lú ìpẹ̀lú méjèèjì wọ́n ìṣirò dání ó wá ń kojú rẹ̀ ó wá fi فقمت لأناول رجلا كتابا من جانب المسجد ọmọ wa ní pé wọ́n á sì dé pé á ti sáré lọ fún ẹ̀dùn mítíra ní ẹgbẹ́ mọ́sáàsì ọ̀rọ̀jà bàtọ́ mọ́ ti dé pàpàdé kára jáde lówó tòkó rọ́fẹ́ máa bọ̀ lọ ẹ̀mí bàbá ti jáde ọlọ́ọ̀bà nìkan láti ó bá kẹ́ wọn ọlọ́ kí ó gbà wọn lẹ́rú àgbàdá ah, àríkà yàwó ìpínlẹ̀ wọn ni ọjọ́ mọ́ndé ní ọjọ́ náà àtàrí ọ̀rẹ́ òṣèré ní ìkẹtàlélógún ní rọ̀bíl àwọn ní oṣù rọ̀bíl àwọn sanata sixteen ní ọdún six hundred bàbá ti ya lẹ́yìn pàtìkùlàsá tìlúmẹ̀tì ní alẹ́ ìtùlàsá ọjọ́ tuesday tó wọ́n ní mọ́sáàtì náà ni wọ́n wà wọ́n ṣe táwọn alkọ́pù nínú tẹ̀ nígbà tó dáárọ̀ ọjọ́ kejì àwọn èèyàn péjọ wọ́n péjọ láti kí òun sí wọn lára fádà fan náà wọ́n sì sí wọn ilé yìí òní ṣókí nípa ìgbésí ayé kan àfáwà àgbẹ̀rẹ́ni àgbẹ̀rẹ́ sí àwọn ọgbàtún àká àwọn èèyàn gẹ́gẹ́ bá ṣàlàyé fún ẹ pé síra yìí ó ní kọ̀bù tó pọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ fi mọ̀ síra lọ iná àwọn ọ̀dọ́ ṣe mọ̀ síra yìí òun ní ọ̀gbìn àfáwà nílò dẹ̀kí nílò dẹ̀kí wọ́n fi orúkọ síra náà ní ìkáàmù àkáàmù ṣẹ́ẹ̀tọ́ ọ̀gbàtún àká àti síra àlùkàtì alẹ́dẹ̀ẹ́múdá sí àṣà àfáwà zọ́tọ̀ṣì àwọn oṣù tóra náà alẹ́rẹ̀dáàmù fàwáyé ń tàkàtà àfáwà inú mọ̀láfíì náà ni wọ́n ṣe tàfíì àtùlàzí alìmọ̀ṣẹ́ bákan náà tíra alẹ́ọ̀dá حاشية الصنعاني على إحكام الأحكام من دقيق العلم لعلامة الصنعاني تعقيد مهم الدين الخطيب كلا كانوا خلاصة الكلام على عمدة الأحكام هنا afawa faisal ali mubarak tanzim afam sharif umdat atam sheikh taymin تيسير العلامة شرع ذات الأحكام عبد الله البسام الإمام بشرع ذات الأحكام للشيخ إسماعيل العنصاري خلاصة الكلام على عمدة الأحكام أثار البسام أو نوع وشيبة كنان أثير عليه المرام بشرع ذات الأحكام حسين النووي وعلوي المالكي تخصيص الآثار على ما صح عن خير الأنام بشرع أحاديث مدة الأحكام أفاوى أحمد النجمي ونوشي بكنا زبدة الأقوام بفواهد أمدة الأحكام هنا بشرع الشيخ سليم الهلالي ونليك زبدة الأحكام زبدة ال زبدة الأقوام olóòrùn ti àfáwà Salim Al-Hilali bákan náà àwọn àkùntọ́ tí wọ́n sí ìsọdí tíà tó wà ní kíkọ lọ́wọ́ tó dẹ̀jẹ̀ manuscript nínú àwọn mọ̀tàbá àríyájú afam Umar bono Ali al-Fatihi Taysir al-Maram Muhammad Ahmad at-Tilmisani Uddat al-Hukam ona ti Muhammad bin Yaqub al-Fayruz Abadi مواعظ في لعبد القادر بدران عدة الحكام لأبي نصر عبد الوهاب شرح للفقيه أحمد العامري الجزي ولي ودي وصل فيه إلى صلاة فأتمه ابنه محمد قاسم محمد ولي أمار محمد ولو قاري سرعنا شرح أحمد التقديمي الفارسي آه بقنا إسلام الأحكام لأبي الحسن العطار sharhu bisadi sharhu lomulato sharhu safrani alhambali ó jẹ́ àwọn màtòtọ́ tí wọ́n fi fọwọ́ kọ tí ẹ pé kò tí ì di tíra kò tí ì di tíra báyìí ó sì wà ní manuscript so wọ́n lọ́wọ́ bàdìkọ́lá tí ó yà fara fún wa ẹni tí yóò gbé àwọn màtòtọ́ ti jáde nípa àwọn tíra yìí eré yìí jẹ́ òdodo ọ̀rọ̀ àǹfààní fún bẹ́ẹ̀ bá mú wàdá àgbẹ̀lẹ́ bá ti máa ń sọ fún wa láyé ní ìtìtà bá ní títà pé mo tira kan mo ní láti wà ìmọ̀ èèyàn gbani nínú èèyàn nínú sáà sí sọ èèyàn bá rí èèyàn nínú sọ èèyàn nínú sáà mẹ́wàá so torí pé àǹfààní tí ń bẹ nínú sí àwọn ibi bá àfá àkọ̀tún ti mọ́ ní ìgbọ̀n ọ̀tọ̀ yóò sì máa ràn nílò tí wọ́n bá kọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ subhanahu wa ta'ala ó fi eré ìbòjú tó lè dánù àtàlẹ́jù wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته